تقذفون نهتدي وبكل قول نستدل لو بآيتي أو بالحديث لمستكي من مسندي أو بالحديث لمستكي من مسندي الرجيم منهما رجالا كثيرا sílé láti lè máa sọ̀rọ̀ ọlọ́run àti láti lè máa gbọ́rọ̀ ọlọ́run àlàáfíà náà kọ́lọ́kú mẹ́gbàá ní ara ẹni kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ wa ṣe fún ẹni kọ̀ọ̀kan wa orí ẹlẹ́ẹ̀kẹta tó tẹ̀lé òun náà ní orí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run bá ṣe fún wa ìfọ̀kànbalẹ̀ ń bẹ ní jókòó báyìí táwọn ń gbọ́rọ̀ náà kọ́lọ́kọ́ wọn jọ

ṣe ní tí a fi rí ọ̀nà ọlọ́run ọlọ́run má jẹ́ kí a fi rí ìbínú ọlọ́run ẹni àbẹ̀rẹ̀ ọba fún ìbára wa sọ̀rọ̀ títí òní ọlọ́run kó darí èmi tí màá má bá wa sọ̀rọ̀ síbi tí màá ti rí ọ̀nà ọlọ́run bá ẹ̀yin náà tí ẹ máa gbọ́rọ̀ náà ọlọ́run kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà nígbọ́ náà ọlọ́run jẹ́ ṣe ní àǹfààní àti sọ̀rọ̀ pé inna Allaha yudafi'u 'anil ladhina amanu inna Allaha la yuhibbu kulla khuwanin kafur. A'udhu billahi minash shaitani ṣe àdéhùn fún àwa tí a jẹ́ mùsùlùmí wípé àwa la ní àṣeyọrí ìgbẹ̀yìn àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí lè máa gbìyànjú wọ́n lè máa tiraka ọlọ́run ní òun ọlọ́run ọba. ọlọ́run ọlọ́run ọba lòun ó máa àwọn olùgbàgbọ́ jẹ́ kọjá yìí pé orí ìgbẹ̀yìn kọjá ti àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n já àwọn mi ní tó lè máa ṣẹlẹ̀ sí wọn lárọ̀dọ̀ àwọn kèfèrí òjò yìí pé ìnira lè máa ṣẹlẹ̀ sí wọn aburú lè máa ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n làwọn bá ní ìdáàbòbò gbẹ̀yìn pẹ̀tọ́ táwọn ni wọ́n jẹ́ ẹni tí ó borí ọlọ́ba làwọn nílò wọn pè fún un. òṣìṣẹ́ lọ́rọ̀ bá lóun ó gbé fún wọn òun náà pé iná lọ́ọ́ àrùn. لا يحب كل خوان إن الله لا يحب كل خوان كفور nítorí pé ọlọ́run ọba ọba tí ò fẹ́ràn kúlà kọ̀wáánì kàfọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ oníjàmbá àwọn tí wọ́n lè já wọn kèfèrí nìyí àwọn tí wọ́n máa ń jẹ́ oníjàmbá ni wọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ ràn tí bá ti jẹ́ oníjàmbá bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ọ̀fẹ́ kàfọ́ aláìmoore èèyàn ní kèfèrí gbogbo òdẹ̀kùn tọ́lọ́run ọba ṣe fún pátá yányá ó kó sin ọlọ́run ọba ni wà á torí ẹ̀ ló ń jẹ́ ẹni tó sàì moore sí gbogbo àwọn ìdẹ̀kùn ọlọ́run ọlọ́run ọba wà lè fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ kò lè fún wọn ní àṣeyọrí ìgbẹ́ bí ó ti bá wọn tó nígbàgbọ́ sí nìkan ló fún àṣeyọrí ìgbẹ́ náà. أذن للذين يقاتلون بأنهم ظلموا. ọlọ́run

tí ó yọ̀ọ̀da fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀wá ní tábà tí wọ́n ń bá yín jà o ẹ̀yin náà ẹ wá sí kí o ẹ̀yin náà bá wọn jà ọlọ́ni tó yẹ kí yọ̀ọ̀da yẹn ó wá ní pé bí a àwọn tí wọ́n já wọ́n ti so gbogbo àwọn nǹkan táwọn kèfèrí ṣe yìí ọlọ́wọ́ náà ní òun wá yọ̀ǹda fáwọn ọlọ́wọ́ bọ̀ tètè yọ̀ǹda fáwọn mi torí pé nọ́mbà wọn kéré so wọ́n lọ́wọ́ bá ní pé nọ́mbà yẹn tún ti dé pẹ́ẹ́lí díẹ̀ sí ọlọ́wọ́ wá yọ̀ǹda fún wọn ọlọ́wọ́ tó ní pé wọ́n ṣe wọn wọ́n ṣàbùsí sí wọn wọ́n yọ̀ǹda fún wọn pé kí wọ́n máa bá wọn jà táwọn àbá ti bá wọn jà inna Allaha nasrihim laqadir. ọlọ́run ọba wa ń ṣàdébà àwọn mi pé bẹ́ẹ̀ ti kéré yẹn bẹ́ẹ̀ tún ní nǹkan àjà ọlọ́run ní òun ọlọ́run ọba iná lọ ọlọ́run ọba lákọ̀dínrún àlàmùsọ̀rọ̀ yìí ọba tó lágbára ni lórí ríran àwọn mùmìnì lọ́wọ́ mo lè borí àwọn tó ń jà wọn kiri ọlọ́run ọba tó lágbára láti ṣe bẹ́ẹ̀ náà. alladhina ukhrijū min diyārihim bighayri haqq ọlọ́ni àwọn tá a yọ̀ǹda fún àwọn náà ni àwọn tó ṣe ń gbé òkúrẹ́jù mìdíyà rẹ̀ wọ́n lé wọn jáde kúrò nínú ilé wọn ilé wọn tí wọ́n ń gbé wọ́n lé wọn jáde kúrò ń bẹ láì mú dúkìá kankan dání ẹlòmíín sákó ń bẹ ó fi ọmọ àtìyàwó lẹ̀ ẹlòmíín kó ọmọ àtìyàwó ó kó lọ ṣùgbọ́n dúkìá tó wà nílé wò lérí kó ọlọ́ni wọ́n lé wọn jáde mìgẹ́rẹ́ akìn láì nídìí kan.

gbólóhùn yẹn wá ní gbólóhùn òdodo ni kìí gbólóhùn tí ń sọ òdodo tí gbogbo àwọn yẹn náà sì máa pé gbólóhùn òdodo ni tí kèfèrí náà máa bẹ wọn wá fìyà jẹ àwọn mùsùlùmí lórí bí wọn sọ gbólóhùn òdodo pé ẹ tó yẹ ká dálẹ́tọ̀ ká máa jọ́sìn fún wọn náà ni àwọn ọmọ tó máa fìyà jẹ wọn lórí náà. wàláwùlá dáfúnlọ iná sábàdàn bíbá. wàláwùlá dáfúnlọ iná sábàdàn tí èèbá ṣe wípé ọlọ́run ọba ń dáàbò bo àwọn èèyàn kan ọlọ́run bá ń dáàbò bo àwọn èèyàn kan bá dọ̀hún àwọn èèyàn kan àwọn díẹ̀ nú àwọn èèyàn kan tí wọ́n bá wà níbì kan ọlọ́run ọba ó dáàbò wọn fún wa ìbá dín yóò lo sábàbí àwọn kan tí wọ́n yẹ alágbára náà táwọn náà yẹ báwọn náà gbógun ti àwọn tó fẹ́ gbógun ti wọn ọlọ́run àfi dáàbò bo àwọn èèyàn kan tí èèbá ìbọn bá ń ṣe bẹ́ẹ̀ ni لهدمت صوامع لهدمت صوامع àwọn ilé ìjọsìn àwọn nàṣọ́rọ́ tàbí àwọn christian èyí tó ṣe yí pé àwọn nàṣọ́rọ́ kọ́ sínú pápá tí wọ́n kọ́ sínú desert báwọn tí wọ́n jẹ́ olùjọsìn ọlọ́wọ́n bá ń bẹ̀ lórí báwọn kí wọ́n ná àwọn nàṣọ́rọ́ tiwọn àwọn máa ń practice rọ̀bà níyà oníbi tá a bá lánàá náà nìyẹn. àwọn kan àwọn jẹ́ pé wọ́n gbà pé àwọn fẹ́ pírátìsì pé àjẹfàdá àjẹmọ́dá tó bá fẹ́ ilé wọn nígbà náà fún àwọn ní inú bóni ẹ ti ń fún gbà fún wọn nínú gbó àwọn bá máa tiwọn wọn á tiwọn so yẹn gbé ẹyọ kan ní àtò tàbí lánàá. wàbíyàwó wa ni ilé ìjọsìn àwọn nàṣọ́rọ́ èyí tó jẹ́ wípé wọ́n máa ń kọ́ sínú sítì tí wọ́n á kọ́ sí àárín ilé ìjọsìn àwọn nàṣọ́rọ́ tí wọ́n kọ́ sí àárín òun náà ní wàbíyàwó so singular tiẹ̀ ní bí àtù jábẹ̀wá ní bíyàwó so wọ́sọ̀là wa. wọ́sọ̀là wa. wọ́sọ̀là wa tún yìí onílé ìjọsìn àwọn ayẹ̀wò àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé Musa ó ní àwọn Yehudi ilé ìjọsìn tí wọ́n ní wọ́n sọ ní sọ̀làwàtù ẹyọ kan rẹ̀ náà ní sọ̀làtù ó rẹ̀ pé ní èdè Hébérù kì í ṣe bí wọ́n ti máa ń pè nìyẹn sùnúnsán ni wọ́n pè ní èdè Hébérù ṣùgbọ́n bàtà tí bàtà yẹn ti darapọ̀ mọ́ àwọn alágbáwá olóńsọ ní sọ̀làtù sọ̀rọ̀ àwọn àdúgbò ti ń pè wọ́n pè ní èdè yẹn máa ènìyàn ti darapọ̀ mọ́ ti wọnú ara wọn. ìdí amábọ́nú ara wọn wọn aṣọ dáhùn èyí tí kí ni ó sọ̀rọ̀ àti ilé ìjọsìn àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀húndí ilé ìjọsìn tí bákan náà wù ilé ìjọsìn yìí ọlọ́ni wọn ọba ti wu gbogbo ọba wù dùn yóò fi kẹsìrọ. ọlọ́ni wà màsáájídù àtàwọn ilé ọlọ́run tó jẹ́ mọ́sálásí dáwà tí ń jọ́sìn fọlọ́run ọba òun ni wọ́n ń pè ní mọ́sídìdù. ilé ayọ̀dá sọ fún wa yìí pé bàtà ń ṣàlàyé fún wa nípa hajj a ṣàlàyé fún wa yìí pé ọlọ́run ní eh, inna li kulli ummatin man saka gbogbo àwọn tó ti ṣáájú lọ kò sẹ́ni tí ò ní mẹ́tọ́ọ̀dù tó ń gbà tó fi ń jọ́sìn fọlọ́ kò sẹ́ni tí ò ní ilé ìjọsìn nù wọn títí ń jọ́sìn fọlọ́ kò sẹ́ni tí ò ní ká pa ẹran ká fi jọ́sìn fọlọ́ wọn wa kò sẹ́ni tí ò ní nù wọn sàlàyé ní fún wa. sọ̀rọ̀ mi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ilé ìjọsìn yìí ká nílé ìjọsìn kí nígbà mùsùlùmí la kọ́kọ́ kí ni o la ní ilé ìjọsìn ní ayé Musa bẹ̀rẹ̀ pé bẹ́tì magdas òun náà ni wọ́n ń lò láyé Musa wọ́n sì fi ń ṣe wọn so ilé ìjọsìn wọn nígbà náà ọ̀nà ìfẹ̀sì makdas wọ́n lò láyé Musa so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn á ń ṣàlàyé fún wa pé wàá mà sáá jìdù. ومساجد يذكر فيها اسم الله كثيرا. tá a bá fi àwọn kèfèrí lẹ̀ wọ́n bá débi wípé ilé ọlọ́run ọba tó jẹ́ mọ́sálásí láti ń fọlọ́run ọba tí wọ́n ń dákọ̀ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ wọ́n sì sọ fún kí ni àwọn fẹ́ wù ọlọ́run bá ń sàlàyé lé fún wa àyà ìtànká yìí àwọn gbogbo àwọn àjọ ló ti ṣáájú lọ náà ni wọ́n ń jagun nínú àtọ́lọ́ wọn torí pé àwọn kẹfìrì kọlọ̀rọ̀ sí ni wọ́n tí àwọn èèyàn bá ní pé kẹ́ ẹ fi wọ́n lẹ̀ kẹ́ ẹ má bá wọn jagun sójú ọ̀nà àtọ́lọ́ wọn ba àwọn gangan wà láti wá wú mọ́sálásí wọ́n wà láti wá wọlé ìjọsìn tó ẹ̀ lọ́ọ́ fẹ́ gbogbo àwọn àdẹ́bí ọlọ́wọ́n bá tó ṣáájú lọ láti lè dáàbò bo ilé ìjọsìn wọn àtàwọn tí wọ́n fún wọn pé àwọn ọlọ́wọ́n bá yọ̀ǹda fún wọn pé kí wọ́n gbá àwọn tí wọ́n jẹ́ àwọn tó sì kìlẹ̀ sọ̀rọ̀ kọ́ wa ọjà fún ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni nínú àyàtà ká yìí ẹlẹ́ẹ̀kejì àwọn afáà ṣàlàyé fún wa wípé pẹ̀lú àyàtà ká yìí àwa mùsùlùmí àti gbà pé àwọn tí wọ́n bá pera wọn ní Yẹhudi nísìn àbáwọn tí wọ́n bá pera wọn ní Nasara nísìn kò sí èméjì ń bẹ kèfèrí wọn àwọn mùsùlùmí wá fẹ́ gbógun tiwọn abẹ́ gbógun tiwọn aláṣẹ pé kí wọ́n lè sọ̀rẹ́ńdà ọ̀nà méjìlá máa bá àwọn Yahudi àti Nasara jà á bá wọn jà lórí kí wọ́n sọ̀rẹ́ńdà kí wọ́n gbẹ̀sìn tí wọ́n bá láwọn ọgbà ẹ̀sìn wọ́n wà ní ẹni tí wọ́n máa san dísíà wọ́n máa san owó orí àwọn tí ì bá ṣe ẹni ọlọ́run ni máa san owó orí ọlọ́run ni ẹ bá wọn jà àtayótú àlèjìsíà. àtayótú àlèjìsíà tàà. ọlọ́run ẹ gbógun tì wọ́n tí àwọn yẹ̀wúdí àtàwọn náà sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ń dà lẹ́ni tí ó máa san jizíà tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ló ṣe pé yóò máa fún àwọn tá a jẹ́ mi nǹkan wọ́n inú bọ́ọ̀dì mùsùlùmí ló máa wọ́n jẹ́ kan nínú a gbọ́dọ̀ sọ yín pé ilé ìjọsìn tí wọ́n ní yẹn náà ló gbọ́ bọ́lá bá ti dápọ̀ ẹnu kúránì àwọn afá gbà wí pé a gbọ́dọ̀ lọ. lóòótọ́ ni wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n máa dálíkà àwọn díẹ̀ sí kí ni o tó sì dúró lọ lọ́rùn sí tẹ̀kún bẹ́ẹ̀. so ilé ìjọsìn yìí àwọn afá ni a gbọ́dọ̀ òun ló jẹ́ kèé pa wọ́n láṣẹ kí wọ́n wọlé jọsìn bóyá bí kèé pa wọ́n láṣẹ yóò ní kó ọmọ gbàgbàlagbà kó ọmọ pọ̀ ọmọ kékeré bẹ́ẹ̀ náà ni ó tún jẹ́ tó ṣe wípé kò yé pa wọ́n láṣẹ láti jẹ́ tó ṣe pé yóò wọ ilé ìjọsìn sọ látara bẹ́ẹ̀ àwa náà ká máa mọ̀ wípé tí ìjà kan bá fẹ́ ṣẹlẹ̀ ilé ìjọsìn wọn bó jẹ́ pé tó ti pé a rí wípé mọ́sálásí ọlọ́wọ́n bá recognize tó ti pé ọlọ́wọ́n bá sì dàpọ̀ ilé ìjọsìn wọn wọ́n sì ara ilé ìjọsìn tá gbọ́dọ̀ máa fún lápọ́nlé nígbà tá a fẹ́ bá wọn jà lọ́dọ̀ pé àwọn ọba ti gbogbo àwọn ilé ìjọsìn ní ọlọ́dẹ kà mọ́sálásí mọ́ wọn ọlọ́dẹ àgbọ̀dọ̀ wó ìwọ̀rọ̀ tó yẹ láti náà. ọlọ́ni ní ẹ̀yin èèyàn náà ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀yin tẹ́ ràn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀yin náà lẹ́yìn tẹ́ jẹ́ mùsùlùmí ẹni tó bá wá ẹ̀sìn ọlọ́run ọba sí lọ́wọ́ ọlọ́run ọba tí o mú àwọn ìròyìn méjì wá nínú ìròyìn rẹ̀ táwọn nǹkan náà tún jẹ́ orúkọ ọlọ́run ọba orúkọ méjì nínú àwọn orúkọ ọlọ́run alákọ̀ọ́kọ́ náà ni alikọ̀mí ju orúkọ ọlọ́run ni ìròyìn ọlọ́run ni ọlọ́run ọba tó lágbára ẹ̀ torí bí ọ̀rọ̀ tó lọ́wọ́ máa ń sọ bí ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni òun lọ́ba tó lágbára

ìyá ọlọ́run náà sì ni ìyá ọlọ́run bá jẹ́ ọ̀rọ̀ الذين إن مكناهم في الأرض náà ọlọ́run wípé alẹ́dínà ìmàkànnà ńfìlẹ̀ àrùdì àkọ́mú àsọ̀lá ọlọ́run bá bẹ ṣàlàyé fún wa náà ayé àgẹ́bá àwọn afọ́ni tafsiri ti ṣàlàyé fún wa ọlọ́run bẹ dárúkọ àwọn nǹkan mẹ́rin tó jẹ́ wípé tá a bá fi lè ní ìjọba Islam àwọn nǹkan mẹ́rin ní ìpìlẹ̀ ìjọba Islam a lè pẹ̀lú kan ní ẹ ló ṣe wípé a sọ wípé ó jẹ́ ẹ tó níjọba Islam àdúgbò yẹ pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó gbọ́dọ̀ pé síbẹ̀ àwọn nǹkan ikú ọ̀wà máa so mọ́ ni àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó gbọ́dọ̀ pé síbẹ̀ àlẹ́dínà tá a kà wà lókè àwọn wo ni a fún ọlọ́ni àwọn tó ṣe yín pé àlẹ́dínà ìmà ọlọ́ni àwọn tó ṣe wípé tá a bá fún wọn ní agbára lórí ilẹ̀ tá a yan ààyè fún wọn lórí ilẹ̀ tá a sọ wọ́n di ọ̀gá lórí ilẹ̀ pẹ́pẹ́pẹ́ a bá rí bí àwọn èèyàn kan tọ́jà mùsùlùmí àwọn náà wá ń kọ́ńtró odidi orí ilẹ̀ kan irú àwọn mùsùlùmí yẹn ọlọ́run ọba mà kánà wọn fèrè àrùn dìní ọlọ́run fún wọn láàyè tí wọ́n máa kọ́ńtró.

tẹ́lẹ̀ gbogbo nǹkan tó wà mí náà ni wọ́n ṣe ọlọ́ni ọlọ́tí sọ̀rọ̀ àwọn sọ̀hábà lẹ̀ àwọn ta ni kí wọ́n jà yìí àwọn tó ṣe wípé tí ọlọ́run ọba bá lọ yàn àyè fún wa ilẹ̀ arúdì lórí ilẹ̀ lẹ̀ ọlọ́ni kí wọ́n kọ́ ṣiṣẹ́ lé lórí náà. ọkọ sọlá. ọlọ́ni wọ́n máa gbẹ̀rù náà sọ wọ́n máa gbẹ̀rù náà ló jẹ́ kó sẹ́kù lẹ̀ òun gbé mọ́tò lọ òun gbé mọ́tò bọ̀ àsìkò ti wà tó gbogbo nǹkan ó ni ọ̀ọ́kírun wọn náà ó dùn sí nìkan ni òun ní so àwọn tó bá ti jẹ́ ìjọba mùsùlùmí ètò tó lágbára jù fún wọn ni pé bóòlù ọlọ́ni ẹ máa kírun ẹ máa kírun rárá àwọn gẹ́gẹ́ ó ṣẹlẹ̀ lórí mi wọ́n yan àwọn èèyàn tí wọ́n máa sọ àwọn èèyàn ọgbọ́dọ̀ mọ́ kìíní ọ̀fẹ́ ọkọ̀ ó kiri dandan ni dandan ni so akọ́ ń so ìjọba Islam nìyẹn òun ni ẹ jẹ́ pé ìdí ọkọ̀ mójútó nígbà tó bá jẹ́ ìjọba tó bá di mùsùlùmí ni pé làwọn gbogbo ayé ó ti máa kírun wọ́n fẹ́ wọ́n kọ̀ ọ̀rọ̀ mùsùlùmí náà Wa á òzàká. ọlọ́run ní wà á ta òzàká. ẹlẹ́ẹ̀kejì tíjọba mùsùlùmí ò gbọ́dọ̀ mọ̀ ṣe òun náà ní kí bóòlù àwọn èèyàn ó ti máa yọ zaka so wọ́n gbọ́dọ̀ yọ zaka ni wọ́n gbọ́dọ̀ yọ ni ó ṣe wàhálà mi bára mi ti ń ṣe nìyẹn wọ́n ní àwọn tí wọ́n máa ń yàn káàkiri tí wọ́n lọ máa gba so wọ́n máa lọ káàkiri láti wá gba zakat lọ́wọ́ yìí lẹ́nu ẹni pé kó mu wá tiẹ̀ wọ́n yan ẹni tí ọlọ́ọ̀bá àti ọ̀sán pé ọ̀gbọ́dọ̀ yọ zakat tí ọ̀bá yọ ń gbọ́dọ̀ fún mi tì malasa salam tó kó lórílẹ̀ ayé àwọn èèyàn kan wà tá à ń pè wọ́n ní mani owó zaka àwọn sọ pé aya eh, kurani àwọn náà wọ́n rọ pé níta sọ ni pé ọlọ́run ọlọ́run lọ́pàá níta sọ pé kó ní mí ní àbúwá lè yí sọ́dà تطهرهم بها وتزكيهم تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم wọ́n ní tọ́lọ́mọ bá bá ni pé máa gba sọ́dákọ̀ máa gba zakat nínú owó àwọn ènìyàn kọ́ máa fi ṣàfọ̀mọ́ owó wọn tó bá ti wá gba zakat yẹn tán wàá ṣàdúrà fún wọn àdúrà rẹ tó bá ń ṣe fún ọ yẹn yóò máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa. wàhùwà ọ̀sàmì ọ̀nàní. ìparí ayà yẹn nìyẹn wọn á nígbà tó sọ̀rọ̀ bá wa kú òun nílé ayé wọn wá sọ wípé àwọn ẹ̀tọ́ lọ ní káwọn yọ zakati fún ó ti lọ so àwọn olè yọ zakati fún abákùnrin ẹsẹ̀ ni wọn làwọn kírun tiwọn wọn gbà pé àwọn ọmọ sí kíni o àwọn ọmọ kírun ṣùgbọ́n wọ́n ní zakati yóò láyéláyé àwọn oníṣẹ́ kí ni àwọn oníyọ torí bá nàbí lọ́lá ní káwọn yọ fún wọn ní kó máa ṣàdúrà bá wọn wọn ní ká bákìrì máa ṣàdúrà bá wọn. àbábílẹ̀ wa pe àwọn sọ̀rọ̀ àbá yìí pé àgbòmù ti àwọn mániwu zakat gbogbo àwọn sọ̀rọ̀ àbá àjọ náà náà wò ṣé bí wọ́n kírun <laughs> ṣé bí wọ́n kírun <laughs> ó sì á jẹ́ pé pàdé pé wọ́n ti ń kírun. kíkírun tí wọ́n ń kírun yẹn kò yẹ kó wá jẹ́ wípé àtọ̀ wá sọ wípé ebi tí a kà wọ́n yọ àyẹ̀bí lẹ́yìn bá ti ń kírun ti jẹ́ mùsùlùmí àbákẹ́ wa kà fún wọn náà náà wọ́n ọba tó ń sàlàyé wọn wípé o ọba ní pé táwọn èèyàn kan pé kí ni o wọn ò kírun wọn ò lè ṣe kí ni o wọn ò lè yọ zakat tí wọ́n bẹ̀rẹ̀ sí kírun tí ti bẹ̀rẹ̀ sí yọ zakat ó ti pé kí ni o ti dọ̀mọ́ àyà wa náà ẹ̀sìn so àwọn àyà yìí ló jẹ́ kí àwọn sábà mọ̀ pé àti ká kírun àti ká yọ zakat méjèèjì kí ni o àti ká kírun àti ká yọ kí ni o àti ká yọ zakat méjèèjì ọ̀ranyàn ni àwọn ilé wa kọ̀ wọ́n yarí tán yányá olóyè kí abakiri ògbógun tì wọ́n tó sì wín ní ya gbara padà sọ̀rọ̀ dáàtì máa yọ so ilu Slam gidi ilu Slam, tó jẹ́ ìlú islam gidi òun náà ni ọ ma jẹ́ ipe wọn gbọ́dọ̀ fi bá àti yọ zaka fi fi ìjọba ni ṣètò tí gbà bí ti ń ṣètò yọ zaka وأمروا بالمعروف وأمروا ọlọ́ni àwọn ọdẹ gbé bàtà yín àyè fún wọn lórí ilẹ̀ wọ́n máa ṣètò báwọn èèyàn ti máa kírun wọ́n máa ṣètò báwọn èèyàn ti máa yọ zàkà àwọn náà máa yọ wọ́n ti máa ṣètò báwọn ti máa yọ ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àwọn tó jẹ́ wípé ìtọ́lọ́. wàhálà rò gbogbo tó ni wọ́n ìtọ́lọ́hún ni a ṣe ọ̀nà pèlè máa rọ̀ dáadáa kò sí dáadáa kẹtọ́ mẹ́yẹn lè forí lò tọ́lọ́hún bò ní a ṣe kọ́mọ yọ káàbọ̀ rírò pé ọyẹ kéèyàn máa sọ dodo ọyẹ kéèyàn kúrọ yọ bá ń kúrà ní. gbogbo tó lè forí rò láyé kó jẹ dáadáa lọ́wọ́ bá fi dáadáa. èyí tí wọ́n tún lè máa wò pé bọ́yá dáadáa ni ọlọ́mọ aláṣẹ sọ fún ọ yìí pé ń dùn àìdáa ilé ìgbẹ́ mi wò tó ẹ pé wọlé máa wò pé bọ́yá dáadáa oríṣi nǹkan lọ́mọ èèyàn máa ń wò pé kí ló wá burú eléyìí kí ló wá burú eléyìí sọ ọlọ́run náà sọ wọn pé eléyìí ò ṣe àìdá eléyìí àìdá ni ọ̀rọ̀ yóò bẹ́ẹ̀ gbà mí ọ̀rọ̀ ní káwọn obìnrin tí wọ́n wà lẹ́nu sí yín pe wọ́n kò gbogbo ara wọn pátá yẹn yẹn lọ́wọ́ pé kí ló wá lẹ́nu eléyìí lọ́kùnrin àti obìnrin ó ṣe àdúgbò àná kìíní kan kí ló wá lẹ́nu eléyìí ṣe ara máa ń sábàrà ni àbí kẹ̀kẹ́ wọn kí wọ́n gbogbo eléyìí ní sí wọ́n ní fún mi lọ́wọ́ ìwọ́n gbogbo eléyìí ní sí ìwọ làákàyè tiẹ̀ ló mú abá ọlọ́run fún ọ yí pé ní tí ó mú ọ kó sínú wàhálà ni ọlọ́run sọ fún ọ pé kí ni wọ́n dá. fàṣà àǹtákìrọ̀rù ṣẹ́yìn àwọn wàhùwà kan ìrọ̀rùn lákún. ọlọ́run ọba ó sọ fún ọ wípé nǹkan tí wọ́n rò mo lọ́ gbà pé dáadáa ni tí làákàyè gidi lè sọ pé dáadáa ni ọlọ́run bá ti pè dáadáa olóògbélà ká ẹ̀rẹ́ kú díẹ̀ káàtó tó máa fẹ́ máa sọ yín pé báyà á kíní yìí ìdáná bá lè bàbá ìdáná ọlọ́run bó sọ fún pé àìdá lélẹ̀ yóò ti bó ṣe lọ sọ pé àìdá ni. so àwọn tó wá já àwọn tó fẹ́ fìjọba Islam lélẹ̀ so gbogbo dáadáa yẹn náà gbọ́dọ̀ mójútó káfí sọ pé a níjọba Islam wọ́n àwọn yóò sọ fún wa pé a lè gba bribe nínú ìjọba Islam sísè a lè gbowó èlé nínú ìjọba Islam ká ní àdébá ti ń kírun àdébá ti yọ sàkáà kò ní ìdìmọ̀ gbà rẹ̀ àti àkínra láyọ̀ zaka káàdì wọ́n máa jẹ́ wá ti wúlọ̀ àwọn olè gbàgbé láìláì wọn ò lọ pé ká ní ilé zina káwọn ọgbà àwọn eléyìí ilé aṣẹ́wó nìyí o tí wọ́n kọ́ nínú ìlú wa láyéláyé àlégbàgbé láìláì wọn ni ilé aṣẹ́wó gbọ́dọ̀ kọ́ lẹ̀lẹ́ torí pé àwọn kan wà lẹ́kọ́ wọn máa ní bùkátà sẹ́wọ́n kàmá kí ṣe lu Islam ìjọba Islam gbọ́dọ̀ ràn án lọ́wọ́ tó gbé àìdá nìyẹn gbogbo tó bá jẹ́ dáadáa olùjọba Islam ó máa ṣiṣẹ́ lórí gbogbo ẹ̀ yóò ṣiṣẹ́ lé lórí gbogbo ló bá jẹ́ dáadáa bẹ́ẹ̀ni kan bá kú òní ó ṣiṣẹ́ pé bóun ó ti gbé owó ẹ̀ lánàá sílá yóò ṣiṣẹ́ lórí torí gbọ́dọ̀ pé òfin ọlọ́run gbọ́dọ̀ lò dandan ni ó gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ láwọn èèyàn lórí torí gbọ́dọ̀ bá pè dáadáa nù lọ́tara bẹ́ẹ̀ ìjọba Islam ẹlẹ́ẹ̀kẹta ni gbogbo dọ́ọ̀bá bá pè dáadáa pátáyẹyẹ wọn fòrò àwọn èèyàn sí ọ̀rọ̀ lọ́sẹ̀ náà. wàhálà àwọn àníbí munkar. ogun tọ́lọ̀ wọn bá ní ọ̀dà pátáyányá ìjọba islam ó bọ̀ sí kíni o gbọ́dọ̀ láwọn yẹn kún bẹ̀. ó wọn gbọ́dọ̀ sí láéláé ẹ ń bá fẹ́ ṣe wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ fìyà jẹ bí yàrá ṣe sìn náà òfin wà ìtọ́ni wọn fi ṣe wà bẹ́ẹ̀ bọ́ bá mutí ìtọ́ni wọn fi ṣe wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní yàrá ṣe pátáyányá lórí jẹ́ pé tí islam ó ti ní tí wọ́n ó fún sí ìdájọ́ ẹ̀sìn yìí tó jẹ́ Islam tó bá fi lè gba ìlú kan táwọn ìlú yóò ìlú Islam níta gbọ́dọ̀ tà bẹ́ẹ̀ bàbá dáhà bá pé ìlú kan wọ́n ti kọ́ léèsì náà bẹ́ẹ̀ ṣe àwọn aburú kan bẹ́ẹ̀ eléyìí ò tí ì Islam ìlú Islam gbogbo tó gbọ́dọ̀ pèsè ní àwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó jẹ́ sọ pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́wọ́ bá sọ pé bàtí ayọ̀nda fún àwọn tó ṣe wípé ìmọ̀kànnà òǹfìl àrùdì tá a bá fún wọn ní ààyè lórí ilẹ̀ ẹlẹ̀ pé kí wọ́n máa kọ̀ntrá lórí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́ni àwọn ni ó ọ̀nà báwọn ti máa kírun zaka ọ̀nà báwọn ti máa yọ ọlọ́ni wọn ó ṣètò ọ̀nà bá yẹ kó gbogbo náà bá pè dáadáa pátá yẹn táwọn yóò máa gbà ṣe ọlọ́run ó ṣètò rẹ̀. wọn náà àyìn mú kẹ. gbogbo náà bá ní èèyàn gbọ́dọ̀ débẹ̀ pátá yẹn ọ̀nà táwọn èèyàn ní gbà débẹ̀ wọn mójútó. ìjọba Islam foundation mẹ́rẹ̀ẹ̀rin oníkíni oníjọba Islam náà kọ́ náà oníkíni. wàlíláyì àkìbátùlù umur. ọ̀rọ̀ ni wàlíláyì àkìbátùlù umur. ọ̀rọ̀ ni gbogbo. gbogbo tí ń bẹ ìpátá yẹn àlámà ni gbogbo tí ń ṣẹlẹ̀ ìpátá yẹn yẹn ọlọ́ni ọlọ́ni ló ní gbogbo yẹn ọlọ́ni ló ní áàkì bá tó lè gbogbo àlámà ìparí rẹ̀ ọlọ́run gbogbo gbẹ̀yìn alámọ̀rin yẹn àwọn tó ní àwọn tó jẹ́ mùsùlùmí àwọn náà ní gbogbo àwọn gbẹ̀yìn alámọ̀rin wọn ò ní láyé ń bí wọn ò ní láyé kí àwọn. àwọn ni wọn kọ̀ǹtró gbogbo ayé pátá yẹ́nyẹ́ táyé òbí di yí pé ọlọ́ba fẹ́ palẹ̀ ayé rẹ ni ó fi wá mú gbogbo tí ọjẹ́ nǹkan ti tọ́ lọ́n ti ń bẹ láyé ọlọ́run kó bẹ èyí ló dá àwọn òmìnira ọlọ́run àwọn ọkọ bẹ yóò wá ṣe wá káwọn èèyàn kó lè palẹ̀ ayé rẹ mọ́ wọn lórí sọ̀rọ̀ àwọn mùsùlùmí náà ló tún wá ní akíbá àlìkíyàmá náà torí pé nínú ọ̀rọ̀ àwọn kẹfìrí yóò jà sí lálìkíyàmá àwọn mùsùlùmí náà ọ̀rọ̀ wọn jà sínú àlìjánnà ọ̀rọ̀ ní èmi ni mo ní so ọ̀rọ̀ mi ni ó ní gbogbo gbogbo tí mò ń sọ ìpadà yẹnyẹn o ní ó ní kí ni o akíbá tó lè kó o ní gbogbo ògbó yóò jẹ gbogbo ìgbẹ̀yìn alámọ̀rí náà. wàyí yóò ká dìbò kàfàkọ́dẹ̀ ká sábà kọ so ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà àti nínú àlùbáàní kiri ọlọ́run ọba máa ń mú àwọn nǹkan yìí wá tasliyatan li rasulillahi sallallahu alaihi wasallam nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yóò tètè gbà ọlọ́run ọba wa máa dá akọ fún ànábì àwọn tí wọ́n ti jẹ́ àwọn ànábì ọlọ́run ti ṣáájú lọ táwọn náà pépépépépépépépépé tó jẹ́ pé àwọn èèyàn wọn ò gbà fún wọn tọ́lọ́wọ́n á padà wá pa àwọn èèyàn náà tọ́lọ́wọ́n padà wá pa wọ́n rẹ́ ọlọ́run bá máa fi ilé ìbáná mi yóò fi ṣe lójú ọkùnrin yìí pé kó ṣe sùúrù lórí àìdá àwọn kìfì ṣùgbọ́n bí ẹ bá àwọn tán jẹ́ àwọn ànábí ọlọ́run bá tó ṣáájú lọ náà bó ti jẹ́ wípé àwọn náà ṣe sùúrù tọ́lọ́ tẹ padà wàá ràn wọ́n lọ́wọ́ lórí àwọn kìfì ọlọ́pàá ni kí àwọn tán jẹ́ àtànàbí ọlọ́wọ́ bá tó lé wọn ránṣẹ́ àwọn àwọn náà padà wá jẹ sọlọ́ba náà tún wá fi eléyìí náà sọ fún àtà gbé dáwà dání tá a fẹ́ gbé ẹ̀sẹ̀ sí ọlọ́wọ́ bá ẹ ń bá ti fẹ́ gbé ẹ̀sẹ̀ sí ọlọ́wọ́ bá ó ti gbé iṣẹ́ kan dání tí wọ́n fi kórìíra rẹ̀ tí ó sì èmi dì mẹ́ so ó gbọ́dọ̀ ti retí pé àwọn èèyàn ó kórìíra iṣẹ́ tó ń gbé dání òun fẹ́ gbé àwọn èèyàn ọmọ tí ó kírun fẹ́ sọ pé kọ́ máa kírun òun fẹ́ kéèyàn máa ṣe tọ́lọ́wọ́ bá wọn ó kórìíra so ìkórira ń gbọ́dọ̀ kọ́kọ́ sílẹ̀ náà kọ́lọ̀ ó tó wá fún yẹn níjẹ nàbí ọ̀rọ̀ ń gbé dáwà báyìí wọ́n á gba dáwà lọ́wọ́ èèyàn ara ọlọ́run bò fi sí ara kíni o ara àpèkè gbogbo àwọn ànábì ọlọ́run ọba tó wá bí wọ́n ti yẹn náà ti wù kódà tí wọ́n káwọn ànábì ọlọ́run ọba yẹn bá bá pé gbogbo àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run ní sọ̀rọ̀ yìí àwọn a máa bá pé ànábì ọlọ́run ọba kan ti ṣiṣẹ́ lẹ̀ irú Dàúdù nísìn ó ti ṣiṣẹ́ lẹ̀ Sùlẹ̀mán dé ọgbà sẹ́yìn tó ti bẹ́ẹ̀ ni ọlọ́run tó wá yan ọ̀tá ti sọ̀rọ̀ ẹ̀ máa nà àwọn tó fìdí lọ́wọ́. káyọ̀ bẹ́ẹ̀ kan ti ṣiṣẹ́ lẹ̀ tó ti parí iṣẹ́ tẹ́lẹ̀ kẹ́kẹ́ wàá dé pé òun náà kẹ́tù wá ń ṣiṣẹ́ yẹn lọ níṣẹ́ pé ọlọ́run tó wá yan ọ̀tá wa ọlọ́run ní kó lè nàbí yín àdúgbò gbogbo àwọn anábì ọlọ́run akọ́tà tí wọn tí wọn lè wọn káàkiri tó ẹgbẹ́ sẹ́ni wọn gbé dání yẹn iṣẹ́ dáwà ni ọlọ́run bá wa máa ń ṣàlàyé pé àwọn tó ṣáájú yín lọ náà wọ́n ti lé àwọn náà káàkiri o èmi ọlọ́run ọba mo jẹ́ wọn jẹ́rí o so tí wọ́n bá ń lé wọn náà káàkiri mi ò ní kọ́ ni wọ́n á jẹ́ kí wọ́n náà sọ pé òṣèlú ọlọ́run mọ́ ìwọ náà padà bọ̀ wá sí kí ni o padà bọ̀ wá jẹ́rí lọ́lọ́ba fi máa ń dákọ àwọn ànábì ọlọ́run ọlọ́ba wa dákọ àwọn ànábì ọlọ́run méje níbi láti lè fi fànàbí ní ẹ̀sùn rúbẹ̀ ṣe sùn lórí ẹ̀dá láwọn ìgbésẹ̀ àwọn èèyàn yìí náà wọ́n ti fàyèdá kàn wọ́n ìlú ọlọ́run bá sì jẹ́ wọn borí ìwọ náà kò sí èmi jìnnà ọlọ́run sì kí ni o ìwọ náà borí ọlọ́run kí ni o. wàyìn yóò ká dìbò kàfàkọ́dẹ̀ ká dábàá kọ̀bẹ̀ lọ́hùn kọ̀ọ̀rún. ọlọ́ni wàyìn yóò ká dìbò kà ọlọ́ni tí àwọn kèfèrí tí wà lẹ́bíṣà sàrám tó ń bá gbé tí wọ́n bá pè ọ́ ní onírọ́ tí wọ́n ní ìrọ́lọ́ òdodo tó fojú hàn tó báyìí ẹ wá ń pè ní rọ tí a bá sọ bẹ́ẹ̀ ọlọ́run ní fàkọ́dì. fàkọ́dì kàdàbà ti kọ́bẹ̀ láwọn kọ̀ọ̀nù. ọlọ́run ní àwọn èèyàn nùhà kọ̀dì kàdàbà ti kọ́bìlà báyẹn nùhà náà ti pe nùhà nírọ́ síwájú àwọn èèyàn sọ àwọn èèyàn nùhà àwọn náà pe nùhà wọ́n pè nírọ́ síwájú ó pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n àwọn àfáà ni ó fi nine hundred and fifteen years ó fi pè wọ́n wọ́n kọ́ tòkúrọ̀ bá wọn àlùkò ànìkẹ́ni sọ kéèyàn fi nine hundred and fifty years kéèyàn fi pè yàn kọ́lá ẹgbẹ́ téèyàn fi pè kọ́ wọn á má gbọ́ lẹ́gbàá lọ́dẹ̀ ìbá sọ fún pé kọ́ sọ́kò ojú mi kó tó wá sàlàyé fún wa pé ọkọ̀ ojú mi ọlọ́run fẹ́ balẹ̀ ayé rẹ̀ ilé ayé wo ló fẹ́ balẹ̀ so látara pé ó bá ṣe wá ṣe ọkọ̀ ojú omi àwọn èèyàn tó wá wọ bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ là wọn tí gbogbo bá tún wọnú ọkọ̀ ojú omi yẹn kò sẹ́nà kẹjọ parí nù wọn ọdún tí bẹ́ẹ̀ ọlọ́run kò tún jẹ́ wọ́n wọnú ọkọ̀ ojú omi ọlọ́run ní inú Suratul Qamar ọlọ́run ní fafatana abwaba samai bima'in munhamir ọlọ́run ní àwọn ọlọ́run ọba bàtà fẹ́ fi òjò pa àwọn èèyàn nù rẹ̀ a ní kí ilẹ̀kùn sánmà àwọn ilẹ̀kùn kan wà ní sánmà táàrí ilẹ̀kùn wà tó yẹ pé omi ó wà nínú sánmà bí a ti ń wòye ọlọ́run bá sọ pé ilẹ̀kùn bẹ́ẹ̀ sọ ọlọ́run bá sọ nù ẹ sọ́dọ̀ àwọn yàtọ̀ sàánú pé ilẹ̀kùn ọ wà ní sánmà ọlọ́run gbogbo ilẹ̀kùn sánmà làwọn asílẹ̀ àníkójú ọmọ dàlẹ́ so ọlọ́ni kò àfàjáná la àdàbò yúùnà ọlọ́ni gbogbo ilẹ̀ ẹlẹ́ oníbi tó mi máa ń gbà jáde lẹ̀ lónìí gbogbo tí omi lè gbà jáde lẹ́rọ ni anikomi ọmọ jáde láti nà lẹ́lẹ́ ọlọ́run pàtó àkọlẹ̀ mọ́ omi sámà àtọ́mi lẹ́lẹ́ ọlọ́run ní kí méjèèjì ọ̀pá pọ̀ mọ́ra. àlà amúrin kọ̀dékọ́dé. ọlọ́run ní àlà amúrin kọ̀dékọ́dé ọlọ́run ní lórí àlà mọ̀ta ọlọ́run ọba ti parí ẹ̀ ṣùgbọ́n ọba ti pa àwọn èèyàn núhù rẹ̀ nìyẹn torí pé kí ni àwọn èèyàn núhù wọn ò gbà fún ọlọ́ba wa fi ṣe wá àṣìfànàbí wípé má bànújẹ́ ẹ̀ ìbáwọn yẹn núwà náà pe nú ànírọ́ ọlọ́run ọba sì fi omi ọlọ́run ti kíni o ọlọ́run ti pa wọn rẹ̀ àwọn tó wá jẹ́ àwọn tó tẹ̀lé nú kù ọlọ́run ọba sí àwọn yẹn kù sórílẹ̀ ọlọ́run ní kí ọkọ̀ ojú omi wọn kó léèfó síbi òkè kan tó ń pè ní àlejò dín wọn wá sọ̀kalẹ̀ ló fi jẹ́ pé àwọn yẹn nú kù ọjọ́ tọ́lọ́ ní kí ọkọ̀ ojú omi wọn ó ṣe yẹn wọ́n sọ di ọjọ́ kan fi ń gbàwẹ̀ ni àwọn náà lè má gbàwẹ̀ àwọn afáàgbà pé mú àárọ̀ mu náà yìí náà lọ́lọ́wọ́ bá ní kékeré ọkọ̀ ojú omi nù kó gú kó gúnlẹ̀ sí ni àwọn tí wọ́n jáwé yẹn nù gbà náà tí wọ́n wà pẹ̀lú tí wọ́n gbá nígbàgbọ́ pẹ̀lú nù ọjọ́ ìwà àwọn ọmọ ẹ̀sẹ̀ kí ni ọ àwọn máa fi gbà wẹ̀ wọ́n sì fi gbà wẹ̀ ọlọ́wọ́ náà sì fi gbà wẹ̀ ọjọ́ pé àwọn tó ṣáájú wa lọ́wọ́ ti gbà wẹ̀ báwọn náà ti gbà wẹ̀ tọ́lọ́ bàbá ṣe dáadáa fún wa àwọn máa sọ pé ah bẹ̀ẹ̀ káwọn gbà wẹ̀ tó yẹ náà. fọ́ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ànẹ́bí ọlọ́wọ́ bá kejì tọ́lọ́ wọn bá tún fi ṣe àpèjúwe fáànà bí òun náà ní áádù òun náà ní áádù àwọn èèyàn ànípe kọ́wọ́mù nù in kájúdà bá ti kọ́bílà òun kọ́wọ́mù nù in àwọn èèyàn núhù àwọn olórúkọ ti wọn èèyàn núhù ni wọn ṣùgbọ́n áádù yìí àwọn ìran kan ni wọ́n ń jẹ́ áádù ànábì ọlọ́run ọba tiwọn ni údù kò yẹ ká sọ pé kọ́wọ́mù ìjábàá sọ ni pé kọ́wọ́mù ọlọ́wọ́n ni kájúdàbá ti àádùn ùdà àwọn àádùn náà àwọn náà gbé kí ni o ànábì ọlọ́wọ́n bá dáhùn sí wọn yẹn pè ní pè ní sọ ọlọ́run ọba nígbà tó fẹ́ pa àwọn èèyàn yìí rẹ atẹ́gùn bá pa rẹ tó dáhùn ga làwọn. tó tó ga ni wọ́n tẹ́lẹ̀ jálágbára yé àwọn náà jálágbára yé ọlọ́run ọba ni wà á máa adùn fàbúrìkú bìrìndín sọ́rísọ́rí àtìyà ọlọ́run ọba ni àwọn tí wọ́n jẹ́ àwọn adùn yìí bàtà pa wọ́n rẹ́ ọlọ́run ni atẹ́gùn ni ti ń sùnfè atẹ́gùn tó kọjá àlàlà ọlọ́run ọba látẹ̀sí wọn atẹ́gùn yẹn sì ń gbé wọn ó sì ń fọ mọ́lẹ̀ ọlọ́run sàkọ́rọ̀ a. عليهم سبع ليال wàsàmániyàtà àjàmì hùsùmà ọlọ́ni adé kátẹ́gùn yẹn máa fẹ́ ọlọ́ni adé kọ́ ní ọ̀sán méje òru mẹjọ tàbí ní ọ̀fẹ́ ọ̀sán méje àbí sábàtàlà òru méje àti mélòó àti yóò kàn gbé àwọn èèyàn báyìí yóò sì yóò sì yóò ọlọ́ni kàánà ohun àjà sunna ọ̀rùn yẹn ọlọ́ni bí ìgbà téèyàn mú igi ọ̀pẹ téèyàn kàn lórí báyìí tó wá sẹ́ méjì bẹ́ẹ̀ ló sàwọn yẹn tó bá ẹni bí kàní wọn ọlọ́ba pa wọn rẹ ọlọ́ba fi àwọn ilé náà ọlọ́ba fi wọn ṣàlàyé fún ànábì níbi àwọn èèyàn yìí náà wò wọ́n pe ànábì ọlọ́run bá wọn ènìyàn ọlọ́ba ti kí ni ọlọ́ba pa rẹ àwọn tó náà ni wọ́n sàmúù wà sàmúdà. ọlọ́ni àwọn èèyàn sọ́ọ́líù àwọn ni sàmúdà sàmúdà àwọn èèyàn sọ́ọ́líù orúkọ tí wọ́n ń pè wọ́n nìyẹn àwọn bá wọn pè ní àwọn èèyàn àwọn èèyàn sàmúdáwá so àwọn èèyàn sàmúdù àwọn sàmúdù yìí àwọn ni ọlọ́wọ́n bá rán sọ́ọ́líù sí wọn àwọn tún ṣe pàpàǹbarì tiwọn wọ́n tún béèrè lọ́wọ́ àrẹ́bí ọlọ́run yìí pé ara kálíbà nígbàgbọ́ sí ọ sọ fọlọ́run pé abẹ́ mọ́ọ́mú lára àpáta táwọn kan yẹn kó mú kí ràkúnmí ó jáde bẹ̀ ọlọ́ba sì kí ràkúnmí ó kí ni ó jáde bẹ̀ wọ́n tún béèrè ọmọ ràkúnmí ọlọ́run ní kọ́ ọmọ ràkúnmí ó tún jáde ti bẹ́ẹ̀ náà ọlọ́run ní tẹ ẹ béèrè fún yìí o ẹ̀yin náà lẹ gbogbo olú yẹn ọjọ́ máa pa. fẹ́ béèrè fún ni òun àtọ́mọ rẹ̀ wọ́n mọ̀ mú mi jọ kan ẹ̀yin náà mọ̀ mú mi jọ kan wọ́n ò sì nígbàgbọ́ tó ti bẹ́ẹ̀ náà àwọn náà sì béèrè ràkúnmí wọ́n sì tún nígbàgbọ́ wọ́n tún wá wò ó pé ràkúnmí yìí ló sì á mọ̀ mú mi lọ́jọ́ kan ẹranko kan wọ́n mú mi lọ́jọ́ kan àwọn ikú náà mú mi lọ́jọ́ kan ọ̀rọ̀ àti ẹ̀yin náà lè béèrè fìtínà iná fìtínà ló sì bá ṣẹlẹ̀ sí sọ́wọ́n àti ọlọ́ni fa akọrù ha. fa akọrù ha fa asbahu nadimi. ọlọ́ni wọ́n para kún mí yẹn ọlọ́ni wọ́n para sábàmà pé ta ló para kún mi torí pé gbogbo wọn náà para parun. ọlọ́run pa wọn rẹ sọ àwọn èèyàn yìí kí ọlọ́run fi pa wọn rẹ ariwo ni ọlọ́ni wà á máa sàmù fa owó ikú mi tọ́ ìyá ọlọ́ni gbàdá fẹ́ pa wọn rẹ akànní kí jìbìrì rẹ wá pariwo mọ́ wọn ó kẹ́ pariwo mọ́ wọn ẹ parí ẹ má sì parí lẹ́ẹ̀kan náà wọn gan ba síbi tí wọn wà náà ni ẹ̀jẹ̀ wọn sì gbẹ bẹ́ẹ̀ so àyè tí wọn wà wà ń bẹ ìtòdì olóyìn tó ṣọlọ bá gba mi kọjá gbà tí ń lọ sí tààmù ṣọlọ bá gba yàn kọjá gbogbo nǹkan tí wọn ń lò ó nǹkan sí nìkan gbọ́dọ̀ ló ń pa so pẹ̀lú kí ni Ọlọ́run bá pa wọn rẹ Ọlọ́run bá ń sọ fáànà bíi àwọn tó ń kú jẹ àwọn tó ń jẹ àwọn nígbà náà gbogbo tó lọ bá parẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá náà máa káàkiri wọ́n rí gbé ọlọ́run àwọn wọ́n sì gbọ́ tàn pé àwọn ṣe lọ́run lọ́ba wọn ọlọ́run bí ọlọ́run bá sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀ bá ní bẹ́ẹ̀ àwọn náà pe wọ́n sì kíni òun náà ni àwọn èèyàn Ibrahim àwọn náà pè Ibrahim wọ́n pè nírọ́ wọ́n pè nírọ́ ṣùgbọ́n àwọn bọ̀ àwọn ẹrẹ́ tiwọn kálukú wọn lọ́sẹ̀ mi ọlọ́run bá rẹ ọlọ́run jẹ́ kí wọ́n rí èèmọ̀ wọn ò gbà fún Ibrahim ṣùgbọ́n ọlọ́run jẹ́ wọ́n rí àmì lọ́dọ̀ tí wọn ẹ̀bọ ni wọ́n sìn ìràwọ̀ ni wọ́n sìn ìràwọ̀ ojú sánmà ọ̀làwọn tún sìn tiwọn. anabi ibrahim wọn ni pé ó ti gba gbogbo òòsà àwọn jẹ́ káwọn tó ní wọ́n sin òòsà mọ́ ìràwọ̀ ojú sánmà ni so látara bẹ́ẹ̀ àwọn pé àwọn òjùnú náà ọlọ́run bá dẹ̀ padà wá la anabi ibrahim wọ́n lọ́wọ́ sọ́wọ́n anabi ibrahim pé kó má dùn kó má stay síbẹ̀ mọ́ ó ní kó kú ọbẹ̀ ní ìní dá ìlú ìlàrọ̀ mi sẹ́yìn èmi ń lọ ọ̀dọ̀ ọlọ́run èmi ń lọ sí sáàmù ìjọba ní kí n wá ní ilẹ̀ ilẹ̀ sáàmù ọlọ́run kó máa bọ̀ wá sí sáàmù ibẹ̀ ni kò ti wá exist kò ti wá pe àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́ àná ibrahim náà jagun láàrin yẹn tẹ́gbọ́n náà gbọ́dọ̀ gbá gbogbo òòlù láàrin yẹn tó náà padà tó di lídà láàrin yẹn tí ń control nílẹ̀ nílẹ̀ ṣá sọlá ọba ni àná ibrahim ṣùgbọ́n náà bọ̀ fáwọn èèyàn rẹ̀ rẹ̀ ó fi wọ́n lẹ̀ kálukú wọn kú ní lẹ́yọ̀kọ̀ọ̀kan wọn olórí tó jẹ́ olórí náà ní nàmúrú ọlọ́nà àpàlàpàwọ̀ náà ni pẹ̀lú títẹ̀wé ọlọ́run. sọ látara bẹ́ẹ̀ bá ní anabi Ibrahim na ó pe àwọn èèyàn àwọn èèyàn pè ní rọrùn ọgbà náà. wà kọ òun lóòótọ́. lẹ́yìn wá gbà náà ẹni tó ń tẹ̀lé anabi Ibrahim tó gbà fún anabi Ibrahim ní lúùtù wọ́n gbà Ibrahim bẹ láyé kò sí mùsùlùmí kankan lórílẹ̀ tó ju anabi Ibrahim lọ àti lúùtù àti ìyàwó sáárọ̀ kò sí mùsùlùmí kankan ọlọ́pàá nìkan ní bẹ́ẹ̀ mọ̀ wá sí sẹ́ńtà ilẹ̀ sàmù yẹn bí sẹ́ńtà lọ jẹ́ so láti wá mú àwọn yẹn tí wọ́n lè gbà tọ́lọ́wọ́n bá tí wọ́n máa tẹ̀lé tọ́lọ́wọ́n bá láti wá ṣe dáwà fún so látara bẹ́ẹ̀ ọgbà tó wá ṣe dáwà díẹ̀ tó yẹ kó ti gba àwọn ẹ̀ṣọ́ tọ́lọ́ wá ní kí lóòtú ló tún máa lọ bẹ àwọn èèyàn kan láti níjọ́ kọ́lọ́ máa pọ̀ sójú ọ̀tọ̀ wá wá nínú lọ sí ibùdó ẹgbẹ́ sún lábẹ́ náà ìròtí wọn pè ní sàdù ibẹ̀ náà ní lóòtú náà òun náà àwọn ẹni tí wọn ọkùnrin àtọkùnrin so olódi ghana yẹn pé sẹdómi ní sinmi báyìí so ìlú yẹn náà ní sàdúù so wọn yọ ọkọ yẹn náà ni wọn sọ ọkọ yẹn di eh, ọkọ yẹn ni wọn kọ ní ẹtí tóbi di tó wá wọnú èdè òyìnbó ni olódi dáhùn yẹn sọ di nǹkan lónìí àwọn náà ọkùnrin àtọkùnrin ní bára wọn ṣe ọkùnrin àtọkùnrin ní bára wọn sanabi Ọlọ́run báyìí pé wọn pé wọn ti wọn gbọ́. àtàdúnà dùkúrọ̀ nàmi àwọn tó sọ fún ẹ pé sẹ́yìn tí yín sọ ọkùnrin wá lọ́wọ́ awọ ẹ̀yìn ebóbìnrin ni ọlọ́run ọba ní kí àjọṣepọ̀ ọjọ́ máa wáyé láàrin òun àtọkùnrin tó àìkọkùnrin lọ́wọ́ awọ ẹ̀yìn ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn èèyàn yóò gbà ìyàwó rẹ̀ tó máa ń gbé tó náà bá ti lálejò ọkùnrin òun tó máa pè é kẹ́tọ́ máa bá wọn sí tó jẹ́ pé àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run bá tó máa wá tó fẹ́ wá pa wọn rẹ́ wọ́n tó máa sọ pé àwọn fẹ́ pa àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run sí ọlọ́run bá ti ṣe tán ọlọ́run á fẹ́ fìyà jẹ wọn ọlọ́run sọ nínú sọ́tò òkú òdùbàdàn fẹ́ fìyà jẹ wọn. ọlọ́ni falama já amúnúna ní àyà ìtìtú rẹ̀ ọlọ́ni falama já amúnúna ọlọ́ni nígbà tí àṣẹ àwọn ọlọ́run ọba nígbà tó dé ọlọ́ni ọlọ́wà ni kí jìbìrì ló wá kó fi kan nínú gbé gbogbo olú gbogbo olú bínú sí wọn gbogbo olú kan kó gbé ní sáma wọ́n ń ẹran pariwo nínú sámà omi wọn dé wọn kọjá omi wọn dókè sámà sámà lọ́lọ́ akọ wa dojú wọn dé padà gbogbo lẹ́lẹ́nu yẹn òun ló ń gbé kúrò àwọn afọ àgbà ìgbé torí pé omi omi ilẹ̀ yẹn ò jẹ́lẹ̀ mọ́ omi bá wa kí ni o ní gbogbo lẹ́lẹ́ yẹn kọ́ tán yẹn kó gbé lọ ọlọ́run bẹ̀ ọwọ́ fún wọn lẹ̀ ọlọ́run pa àlìyà ha sá. ha ọlọ́run ní aṣọ wọ òkè aṣọ nìyẹn lẹ̀ ayi báyìí ayi wọn kò ní ọtún ma bẹ̀rẹ̀ wọ́n tọ́ wà á ń náà alẹ́ yìí àhìjà ọ̀rọ̀ tán mi ń ṣe jí ní mọ̀ ń dúró. ọlọ́run máa ní káwọn òkúta kó tó máa rọ̀ láti sánmà lẹ́wọ̀ torí pé tí wọ́n ṣe òfin ọlọ́wọ́n bá ń tan yáyá ìyá tí wọ́n àyà tó lé púpọ̀ ni irú ẹ̀ làwọn táwa wà lórí ayé ní sinmi fún àfẹ́wà wọn lọ sí ní sìn ẹ̀fẹ́ àná ọlọ́wọ́n bá lọ́pọ̀ gbogbo táwọn tó ṣáájú lọ́wọ́n bá fi ń pa wọ́n rẹ gbogbo ẹ̀rọ ti dé orílẹ̀ ayé lónìí kò sí ìjọsìn tó yín kò sí ẹ̀rọ láyé ní sìn ìlànà ẹ̀ tó wọn láwọn fẹ́ padà sí kò làwọn èèyàn lọ yí píparun onírọ́ ọlọ́wọ́ bá sì pa wọn rẹ náà. wá aṣáàbù madian. sọ wá aṣáàbù madian ànábì ọlọ́wọ́ bá kan là ń pè ní ṣùáì ìlú tí ó ti lọ pè àwọn èèyàn ní madian ibẹ̀ ló ti pa àwọn èèyàn àwọn aṣáàbù madian àwọn tí wọ́n ń gbé ìlú madian àwọn náà tí wọ́n ń gbé ìlú madian yìí àwọn náà wá jẹ́ ẹni tó ṣe wípé àwọn náà pe Ṣuaib wọ́n pè ní onírọ́ àwọn tí wọ́n òsùn wọn ni wọ́n máa ń dínkù wọ́n gba kóńgó ń dì gbogbo ẹ̀ láti ń kìíní sí so wọ́n gba kóńgó ń dì so gbogbo gàdá máa ta nǹkan láyé yìí òun ni wọ́n máa wá bó ni àwọn ò ti jèrè bó làwọn ò ti jèrè kù bàtà bá fẹ́ rà wọ́n lọ ọlọ́run wáyé sáà kálú awọ́sànù ọlọ́run nígbà tó bá fẹ́ wọ̀n fáwọn èèyàn yóò sọ ọlọ́run ni wọ́n dínkù sọ alẹ́ nínú ìsàkítàánù yẹsà àwọn tó náà bá fẹ́ lọ ra nǹkan àwọn ó wà pé kó pé wọn náà bá fẹ́ wọ̀n fáwọn èèyàn wọ́n máa wá láti dínkù wọ́n máa tí wọ́n bá dé ọjà báyìí kóńgò tí wọ́n àti wọ́n fẹ́ lè máa jà ní wọn láti ẹ̀ yóò wo kóńgò tí wọ́n fẹ́ fi wọn fún dáadáa so yóò tún àbí kóńgò tí ẹ̀ dání pé kóńgò tó wọ́n fi ní tó bá wọn fẹ́ gbà wọn.

bó ti pa àwọn ènìyàn sọ́ọ́líù bó ti pa àwọn rẹ ariwo lọ́wọ́ ní kí jìbìlì lọ́wọ́ pa màmá náà káwọn náà kà síbẹ̀ lọ́wọ́ pé nínú sọ́tò húdù náà ọlọ́run ọba ṣàlàyé pé wà á kan láti lè dín iná zọ́là mú aṣọ ìhà ọlọ́run àwọn tí wọ́n ṣe ààbò sí nínú àwọn èèyàn ṣọ́áì ọlọ́run ní àwọn ọlọ́run ọba ní kí ariwo tí jìbìlì lọ́wọ́ pa mọ́ yàn àdìkọ́ wa pamọ́ wọn. wà á kọ́ da ìlànà ìnáwó lọ́rùn ọlọ́run ní ariwo yẹn ló gbá gbogbo wọn mú lẹ́ẹ̀kan náà ọlọ́run ní fa asbahu fìdíyàrí ọlọ́run gbogbo wọn sì gan pa nínú ilé wọn báyìí wọn kúrò bẹ́ẹ̀ wọn ibi tí wọ́n parí ayé wọn sí nìyẹn ojú kan ẹni ká ló wọn dúró síbẹ̀ lọ́jọ́ wọn gbé sí ibẹ̀ náà parí sí ọlọ́run ní káàlá mi òfin yìí kàlám yọ̀húnà fi ha. bí ìgbà wọn ò máa sẹ̀mí láàyè yẹn wọn ò ti máa lọ wọn ò ti máa lọ wọn ò ti máa bọ̀ bẹ́ẹ̀. ẹ̀ẹ̀kan náà ni gbogbo tí ó jẹ́ ìdí ń jẹ́ lílọ bíbọ̀ nínú ìlú yẹn ó sì dúró gbọ́n. ráwọn yẹn náà ní jẹ́ ọmọ ọlọ́kọ́ gbogbo ẹ̀sìn gbẹ̀tà yẹn ìlú yẹn wà wúlò fún kankan mọ́. ọlọ́run bá ti ṣe wọ́n nìyẹn tó náà bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò yọ àwọn tó bá já àwọn mi sọ̀rọ̀ bá máa ń yọ àwọn ẹ̀sọ́ ní kọ́ máa lọ bì kan kó kó nínú ààyè yẹn sọ̀rọ̀ bá máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní tó ọlọ́run ní bíbá lẹ́fẹ̀ẹ́ kó ọlọ́run ọlọ́run aláàbùdàlì mọ́dìyà. aláàbùdàlì mọ́dìyà nà máa bá ìdà sàmú. torí pé ìyá kan lọ́ba jọ fi jẹ wọn ẹ̀rọ bá àwọn méjèèjì pọ̀ ọlọ́run ní ah ọlọ́run ní ìgbéjì náà sì kẹ́ ọlọ́run ọba kó máa bá àwọn mọ́dìyà torí kàmá gba ìdátì sàmú gẹ́gẹ́ bá àwọn sàmúdù náà ti jìnnà sí ìgbè jìnnà tí wọ́n jìnnà sí ìgbè ọlọ́run ọba rẹ̀ gbé níbi náà lọ́pàá gbogbo àwọn náà rẹ̀ ìyàkánná àwọn ìjọba ìyàkánná ìyá wọn jọ papọ̀ lọ́wọ́ ẹni kó wọn pọ̀ báyìí ó dàkọ̀ sàmúdù rẹ̀ ó dàkọ̀ kí ni o mọ́tíyàmì rẹ̀ lẹ́gbẹ́ ìyàkánná lọ́ba ṣe kí o lóbi jọ papọ̀ rẹ̀ náà. wàkú dìbà Musa. olóòní wàkú dìbà Musa alẹ́ bí ọlọ́run ọba tó wá jẹ́ lẹ́ẹ̀keje olóòní ọlọ́run wàkú dìbà Musa ọlọ́run wà ọlọ́run ni wọ́n pe Musa wọ́n pe lónírọ́ ọlọ́run bá wọn tó fi ṣe bẹ́ẹ̀ òun náà ni pé àwọn èèyàn Musa tí Musa torí tí tó jẹ́ àwọn èèyàn tí Musa bànú ìsọ̀rọ̀ yìí làwọn èèyàn Musa àwọn Yehudi àwọn èèyàn Musa wọ́n gbà fún Musa ní títí wọn ní tí Musa mú wá tí Musa bá sọ fún wọn pé ọlọ́run ni a ṣe báyìí ó wọ́n gbà fún Musa ṣùgbọ́n wàhálà títí wọn òun náà ni pé wọ́n ní ìtọpinpin làánú tó ká tọpinpin ànábì ọlọ́run ọba dójú ẹ̀ so àwọn wọ́n máa ń wádìí àwa ìtìlá fún wọn lálẹ́ àmìyá kánábì ọlọ́run bó sọ̀rọ̀ fún ní àbáwò ló ti lè rí báyẹn so kò yẹ kó rí bẹ́ẹ̀ à kò yẹ kó tún lọ bọ́lọ́run kọ́ ló tún lọ bí lọ́wọ́ ọlọ́run o wà kẹ́síwá tún mọ̀ sáà ìbéèrè wọn pọ̀ àwọn ìṣòro bá máa ń sọ fáwọn tá a jẹ́ mùsùlùmí pé ẹ̀yin mùsùlùmí náà pé nàmà àhàlàkà máa na nà kọ̀ọ̀lákù ẹni tó pa àwọn tó ṣe ájú yín ó náà ní ìtìláfù hum àlà àǹbíyá yìí àwọn yẹ̀wù ti lọ́n sọ ìtìláfù àlà àǹbíyá yìí wàkẹ́ sọ́tún màsá yìí rè àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba wọn a máa bá wọn ṣàtakò wọn takò wọn ọ̀yà òye kó lè lọ òfin ní kwẹ́sàn yẹn dáadáa àgbà nígbà sábà máa gbé ọlọ́pàá yín láti rí kẹ́ ń pa màálù náà ó béèrè pẹ́sẹ̀ yẹn dáadáa. wàyí kọ́lá musa lè kọ́ omi iná lọ àyà múrùkún. ọlọ́wọ́n bá ní àtẹ́sígbà òbákọ́rọ̀ bá ní màálù wọn ni à padà lọ́wọ́ ó béèrè lẹ́yìn dáadáa ó tún lọ béèrè irú màálù wo ó béèrè kọ́lọ̀ wo béèrè pé ọjọ́ orí wo wọ́n tún kọ́ máa béèrè kọ̀ọ̀kan abéèrè lójú ẹ̀ ni títí wọn so wọ́n máa wọn máa dàpọ̀ ànábì ọlọ́wọ́n bá wọn àwọn ọmọ yẹn sọ fọlọ́ pé bá yẹn na lọ àjẹ àrẹ̀tà o sì ní àwọn ẹsẹ̀ dáàrí kọ̀rọ̀nù kọ̀rọ̀nù kọ̀ọ̀kan ọlọ́wọ́ àyìn sẹ́wọ́ntì tẹ̀lé musa sẹ́wọ́ntì yẹn gbogbo wọn ni tọ́kú tọ́tọ́kú tó dé gbégbà tí àwọn náà fẹ́ràn lọ fún ẹgbẹ́ náà musa yẹ̀yẹ̀ tó ń bẹ lọ́n pé à tó bá délé wọ́n lè yẹ pọ̀ fún àyẹ̀sẹ̀ wí ti tẹ̀ ẹ̀ yẹn ọlọ́run sáré bá ń jí wọn padà. so àwọn èèyàn àwọn lé wa lórí ní gọ́dìbà lọ́wọ́ ọlọ́run nínú lé wa lórí pé ìṣẹ́ tiwa láti tiwọn náà tuntun wa pọ̀ jù wọ́n dá àwọn ànábì wọ́n dá àwọn ànábì ọlọ́wọ́ bá wọn tí wọ́n tún fi Musa gbé wọn Musa ó sopa wọ́n fẹ́ Musa gbogbo nǹkan gbogbo àìdá ọlọ́run kan bá nàbí pé tó bá ní wọ́n fa àìdá kan wọ́n ti fi àìdá kan Musa jù bá lọ àwọn àbáni sọ̀rọ̀ yìí nínú wọn ni kọ́ọ̀rù náà wà kí báwọn apá àti sọ ni pé òun ló ní pé kí obìnrin kan lọ jẹ́ kárù àlọ́jẹ́ aṣẹ́wó kọ́ wá sọ fún Musa pé Musa ọmọ ìgbà bí aṣọ rẹ sọ́dọ̀ mi lálẹ́ àná tọ́ wá ẹ̀yin ẹ̀rú ayẹyẹ báyìí láti musa sopa ọlọ́run tún ní pé kí ó lè bá a musa fi aṣọ rẹ̀ lẹ́yìn ìgbà tí ń wẹ̀ ọlọ́run ní musa lọ kí musa ọmọ sáré tẹ̀lé kí ó lè bá a ayé musa ọlọ́run ayé kan ó rí musa ní ìrì tó jẹ́ pé ọlọ́run ló ìhò lọ́wọ́ àṣùgbọ́n wọ́n rí ní ìdẹ́gbẹ́ tó rẹwà pọ̀ wọn náà sọ ah àti musa da tó báyìí ah ah kò sọ báwo <laughs> ah gbogbo yẹn lọ́ba síbẹ̀ àbádù sọ yìí tí wọ́n pọ̀ pọ̀ tí wọ́n wọ́n gbowó tí musa wà gbọ́dọ̀ ní káwọn ò ṣe wọ́n kàn wọ́n kó eré rẹ̀ ní àpò eré jù àwọn ká má jẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afá ká má túmọ̀ nǹkan fún ara wa pé pé ká má wù pé ká má bọ́dọ̀ máa pé wọ́n ní bí àwọn afá ti sọ fún wa pé ká ṣe nìyí ọ̀dọ̀ ara ẹ yé ká wò náà ká tún gbé sínú kínní bèbí tá a dé nìsín báyìí ká sọ pé obìnrin yóò àwọn bójú ní in this age báyìí in this eh, computer age ah, tó ní ṣiṣẹ́ ni tó èrò pé nìkan lè dá bọ́ obìnrin kínní sí báyìí kí lè sọ yìí tó <laughs> báyìí ọmọ sọ bẹ́ẹ̀ so agbọ́dọ̀ máa bẹ́ẹ̀ kẹ́ tún wà ní ìsìn síwájú àdébíyòtì sọ̀rọ̀ mi ẹ̀yọ́ gbọ́dọ̀ máa sọ báyìí so agbọ́dọ̀ <laughs> máa sọ̀rọ̀ dáadáa so ó dáhùn tí wọ́n ṣe báwọn so eh, nǹkan tí wọ́n bá máa ṣe fún wa ó pọ̀ àwọn tí wọ́n kọ̀ fún Musa àwọn ní ìran Firaun alikiptu àwọn yẹn ṣe èèyàn wọn ò kì í ṣe kí ni o wọn ò kì í ṣe èèyàn ti Musa àwọn bànú Ísírẹ́lì ní kí ni o àwọn èèyàn Musa tẹ́fẹ́ kíptù yẹn àwọn tí wọ́n jẹ́ pé àwọn náà délẹ̀ mísírọ̀ àwọn ni wọ́n nílẹ̀ mísírọ̀ tí wọ́n ń jẹ ọba bẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run á ní kí Yusuf wálẹ̀ tí wọ́n mú wá sí ni wọ́n mú wá ní ẹrú wá sílẹ̀ òun náà padà wá jọba tó ní pé ìwà tọ́da gbogbo àwọn sọ̀rọ̀ yìí làwọn náà fi wá àwọn náà wá ti jẹ ń jẹ kí ọba náà wá ayẹ ká lè tracy tán báàkì náà ẹrú ni wọ́n mú Yusuf wọn bí náà ẹrú òṣèlú wọn máa jẹ ọba tó ìyẹn ló fa tí wọ́n fi wọn fìyà jẹ gbogbo tí wọ́n fi fìyà gbogbo àwọn bàánú ìsọ̀rọ̀ sọ̀rọ̀ ní fìyà jẹ wọn so gbogbo àwọn ará rẹ̀ wàá gbà fún Musa pé pé hatred wípé ìran àwọn eléyìí náà ẹrú ni wọ́n fi ṣe kí ni ó náà fi wọ́n bí àkàtúnṣe àmì ìrìn lórí ayélujára àwọn ẹtí wọn bá mọ tán àwọn ní àwọn sábà yà pọ̀ ọlọ́run bọ̀ tó lọ́ba gbé nìkan tó lọ́ba fẹ́ máa ṣe dáwà fún wọn tó bá mọ ìtàn wọn ni à eléyìí tó ló di àfa yìí ẹ ìyá rẹ àwọn eléyìí wọn ò forí rìn délùú yìí ẹsẹ̀ ni <laughs> bàbá wọn rìn wá ni wọn kàn fún wa ní kíní kan kí wọn máa ṣe kankan bẹ̀rẹ̀ so ọbẹ̀ gbọ́bi tó ti wá nù ẹ̀rọ ìṣòro wọn bò rí bẹ́ẹ̀ so tó gbé àwọn òpè nígbà tí ń ṣe tọ́lọ́ níwájú sọ òun ni ẹ máa ṣe tọ́lá ló jẹ àló jẹ́ pọ̀ ní ọlọ́run ní oṣù jẹ́ tí ń pè àwọn sọ́tọ̀ ó fẹ́ jẹ ìmáàmù ó fẹ́ máa kọ̀tún àwọn ẹgbẹ́ jẹ olórí wọn àgbẹ̀ ìdí olórí àwọn kan wà kọ̀ pé àwọn ò ní gbá tọ́lá wọn bá pẹ̀lú ẹ̀ wọ́n sì padà wá pàdánù náà ni wọ́n pàdánù àlèkè àmọ́ pẹ̀lú sábà níbẹ̀ so àwọn tájà àwọn kíntù tájà àwọn yẹn fìlà wọn ìdí òjé wọn gbà fún Musa nìyẹn òun náà ni fìlà wọn ò fi gbà ọlọ́run fi wọ́n pé ọlọ́run fi sọ pé káwọn mú ni àwọn èèyàn àwọn ànábí ọlọ́run ọba mẹ́fẹ́ẹ̀fà àwọn ni wọ́n pe àwọn kí ni ọ ní pẹ àwọn nàbí Ọlọ́run bá àwọn nínú ṣùgbọ́n tí Musa kì í sáwọn èèyàn tiẹ̀ pè ní rọ pẹ̀lú àwọn èèyàn tiẹ̀ náà burú ṣùgbọ́n àwọn kíptù àwọn ẹlẹ́sìn kí ni ọ àwọn ni wọ́n ní ìrọ̀lọ́ba pé wà kó dìgbà Musa náà. famlaitu lil kafirin. Ọlọ́run ọba ní àwọn Ọlọ́run ọba famlaitu lil kafirin Ọlọ́run ní àwa Ọlọ́run ọba amlaitu lil kafirin ìṣesí àwọn Ọlọ́run yẹn ọlọ́run ni àwa ṣe àwọn kèfèrí ọlọ́run ni a ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ni a lọ wọn lára ìṣesí ọlọ́run ìṣesí ọlọ́run ni pé kọ́ lọ kèfèrí la kí kèfèrí ọmọ wò wípé a ebe ẹ bó fi àjẹmí ni ìyàrá ìyàwó wá dáadé sí báyìí àwọn kèfèrí àwọn èbè lọ́wọ́ ọmọ èbè lọ́wọ́ àná bí ọlọ́wọ́ bá ẹ̀dá bẹ́ẹ̀ bá àná bí ọlọ́wọ́ bá sí ẹ̀yẹ gbé bí ọlọ́wọ́ bá kọ́ wá fi àjẹ wá ní ìyàtọ̀ nsọ yẹn nísìn jẹ́ ọmọ sẹ́yìn lójú ẹsẹ̀ nísìn ọlọ́run sọ bá nàbí ọlọ́run pé ìwọ kọ́ lọ sọ pé kí yà ọ ṣẹlẹ̀ èmi ọlọ́run bá jẹ ọjọ́ tí yà ọ ṣẹlẹ̀ fún wa ọlọ́run bẹ kájú ọmọ yẹn ni máa kájú pé ra mo sọ pé máa nà ọ tẹ mo sọ pé yí ọkọ máa wọ ọ̀nà tẹ́tẹ́lẹ̀ ní ṣùgbọ́n bó tó wá ń ṣe yìí máa ṣe fìyà jẹ ọlọ́run bẹ ṣe bẹ́ẹ̀ tí kẹfẹ́rí kan bá ti ni kọ́ bá àwọn aṣaburú yẹn kó tún wá máa tóbi sí kọ́ máa pọ̀ sí ọlọ́run bá sọ pé ìgbà tó ń fìyà jẹ bàmẹ́ríkà ti ṣe tó ń tó ń ṣe gbogbo ẹgbẹ́ ìjọba ọlọ́run ọba ò tí ì ṣe tán ni tó fẹ́ yẹ kí ni o tó fẹ́ mú wa tó fẹ́ mú wa tó lọ́wọ́ fẹ́ mú wa ọlọ́run ti fi gbèdéke sí pé ìgbà tí mú yín nìyí ìgbà tí ń gbàgbára kó lọ́wọ́ yín nìyí àwọn kan ti ní agbára yẹn síwájú yín tí mo ti gbà kó lọ́wọ́ wọn ẹ̀yin náà ìgbà tí máa gbà ní kó lọ́wọ́ yín tí máa fáwọn ẹlòmíì ọlọ́run bẹ̀ wá kánjú ọlọ́run lọ sọ mi pé fún àwọn lẹ́yìn ọlọ́run ní àwọn ọlọ́run ọba a ṣe ìdẹ̀ra a ṣe ìrírọ̀ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn kèfèrí nígbà náà ọlọ́run sọ wọn náà gbígbé tí ọ̀rọ̀ àwọn tó ń pọ̀ sí tí ìrọ̀ tó ń gbogbo kan tó wọ́n tó ń dà sí náà. ọlọ́run nígbà tí wọ́n fi wọ́n lẹ̀ ọlọ́run súnmọ́ àkọ́sùtù ọlọ́run mo padà wá gbá wọn múnà mo rọ̀ mo padà fìyà jẹ wọn náà ọlọ́run mo padà pa wọn rẹ ni àwọn tó yẹ kí fìyà jẹ mo fìyà jẹ àwọn mo pa lọ́yẹ kí parẹ́ mo

tẹ́nìkan bá ń ṣe nǹkan tí ò da ó ń ṣe tó bẹ̀rẹ̀ rẹ̀ mi ọlọ́run mo ní bí ìdílé kan fìyà jẹ ìṣesí mi ọlọ́run bí bí ọlọ́run ọba oní báyìí ni àkẹ́kọ̀ọ́ náà wá sọ pé ọlọ́run báyìí ni èmi ọlọ́run ọba ti máa kọ ìbàjẹ́ tẹ́yàn kan máa ń ṣe bàjẹ́ tó bẹ̀rẹ̀ ìbàjẹ́ ọlọ́run ní hmm, èmi ọlọ́run ọba ń ní ẹ̀rí lórí ẹ̀ lílọ lára yẹn ọlọ́run máa fi ní ẹ̀rí lórí èèyàn yọ lọ lára dáadáa dáadáa ọlọ́run jò tún rí báyìí tí ó rí òdodo báyìí so yóò ródodo ọlọ́run bá wa yóò ti lọ́la yóò lọ́la yóò lọ́la tí ó ródodo nígbà bá rí òdodo yẹn lẹ́yìn ìgbà náà lọ́wọ́ bọ́ ẹsẹ̀ wà parẹ́ tí ọba tẹ̀lé lọ́wọ́ lọ́wọ́ ẹsẹ̀ wà parẹ́ bọ́lá bá ṣe mú firaun yẹn lánàá pẹ́ fourteen years ní musa gbogbo bí wọ́n ti ń sọ̀tàn fún wa yẹn forty years musa ò rí firaun náà fún ọlọ́wọ́ bọ̀ pa firaun rẹ̀ láàrin forty years ní musa yẹn ti gbé dáwà dé oní fìlànà ti sọ yìí gbé dáwà yìí o òun ọgbà lọ́wọ́ rẹ̀ ó sì lè parẹ́ gbàtí musa tó sàdúrà ọlọ́dún àdúrà mo ti àdúrà rẹ̀ sì kò gbé gbàtí mo fẹ́ parẹ́ ọlọ́dún ti wá sọ fún pé tí wọ́n musa ó sì nìyí kó tó wá parẹ́ sọlọ́ ọba a máa lọ́ọ̀yàn lára kódà tí bá tún lọ́kẹ́ ẹ ti ń ṣàbúrú lára ọlọ́wọ́n ọba tún máa gbé kí nǹkan rẹ̀ ọmọ dà táyà ó tún máa wò wípé àà eléyìí eh, orin sàbúrú tó bá wẹ́ kí nǹkan ló ti bá ọlọ́dún wọn dá sí ebi kọ̀ọ̀kan lọ́hùn ebi wọn dá sọ pé ń dáná ebi yóò padà náà ni tó kọ̀ọ̀kan lọ́hùn tó látara bẹ́ẹ̀ ọlọ́run ìṣesí ọlọ́run nìyẹn tó bá fẹ́ gbà tó bá fẹ́ yí nǹkan padà àwọn tó bá jẹ́ ní aburú yóò lọ wọn la tó bá wá yá yóò ṣe àfihàn jẹ wọn so ìṣesí ọlọ́run náà. fàkà ayé mi ń kọ̀rọ̀ ya ti àlàkìnà. kọ́rìyàtìn àlàkùnáà ọlọ́run ní wàkà àìmí kọ́rìyàtìn ọlọ́run ní àìmọye ìlú kìí ṣèlú àkàndàkọ díẹ̀ nílé ọlọ́run kàndàkọ díẹ̀ nínú àwọn ilé lẹ́gbẹ́ ọlọ́run ọba mú Kùránì wá ọba pọ̀ gan nínú àwọn àfáà tó ṣáájú lọ ọba one hundred and twenty four thousand. ọlọ́ba wa dákọ̀ twenty five péré nínú àgbáníkẹ́ nínú one hundred and twenty four kábàkábà mi táwọn afa sọ ọlọ́ba wa dákọ̀ twenty five àwọn ẹbí àwọn yòókù akọ àmì làwọn náà gba àwọn èèyàn tí wọn náà tún wọ gbà ti sọ bá pé wàkà áyìn mi kọ̀rò wàkà mi yàtì olórí láti ráwọn àwọn ànábì ọlọ́run ọba sí táwọn ìlú yẹn tó jẹ́ wípé wọ́n takotọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ti yọ kó ọlọ́run ti sọ náírà mi pé fàkà ayé mi ń kọ́lé àti àtàtì amúlè rọ́bì àwọn sùnì ọlọ́run àìmọye àwọn àlù tó yẹ ọlọ́run ọba ní kí àwọn ànábì ọlọ́run ọba wá bá wọn àṣẹ ọlọ́run kí wọ́n tẹ̀lé wọn láwọn tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba rán sí wọn láwọn tẹ̀lé gbogbo òṣìṣẹ́ ọlọ́run ọba wọn tẹ̀lé àṣẹ ọlọ́run wọn ò tẹ̀lé àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ fàásà fàásà náà ìsáàbà ṣẹ̀dídà wà náà àdàbà nọ́kọ̀ọ́ ọlọ́run àwọn ọlọ́run ọba gbàdá fẹ́ fi yà jẹ wọn ìyà tí wọn ò rí nílà fi jẹ wọn sọlọ́ wa sọ mi pé bàkàáyín mi ń kọ́rí àti ń ọlọ́run ọba ti ìlú tọ́lọ́run bá fẹ́ sọ mi gbogbo ohun tí wọ́n ṣe pátá yóò tún wà nù ayàtà kàn yẹn wọ́n takọ ọ̀rọ̀ náà wọ́n takọ àwọn òjíṣẹ́ ọlọ́ni àlàkìnà àwọn ọlọ́run ọba wa pa gbogbo àwọn ìpínlẹ̀ ọlọ́ni àpapọ̀ wọn rẹ̀ àmẹ́yẹ la parẹ́ ìdọ́wọ́ ọba dẹ̀ fi parẹ́ yóò filẹ̀ àmẹ́yẹ la parẹ́ ọlọ́run bá pa fìlàwọn rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ tó ń gbọ́ kí ni o wọn ò tẹ̀lé Musa ọlọ́run pa wọn rẹ̀ sínú omi ọlọ́wọ́n ni àìmọye ìlú làwọn ọlọ́wọ́n ọba ti parẹ́ wàyí àgọ́ ọ́ọ́límà ọlọ́run nígbà alu ni ẹ wá wọlé àlìyá àìpá lù rẹ nígbà tí ìlú bá sọ pé òun ti gbà fún ọlọ́run àìparẹ́ ọlọ́run kò lè pàlú kan rẹ kí ló ń yọ ẹgbẹ́ ìgbé wáyé àmú mi nà kó wáyé gbogbo àwọn tí wọ́n bẹ nínú ìlú yẹn sọ pé ìwọ ọlọ́run àwọn ti gbà fún ọ ọlọ́run ni wáyé àgọ́ ọlẹ́mà ọlọ́run ni àwọn èèyàn yẹn nígbà tá a fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́run ni alágbòsí ni wọ́n jẹ́ gbàná alágbòsí tí wọ́n kọ́ jẹ́ ni pé wọ́n jẹ́ wàá yíyà bọ́ ṣeréka àfi pé àbòsí iná ṣeréka la zoro mun àwọn ẹ bọ́ gángan ni àbòsí tó ga jù wọ́n ò sí lọ bẹ́ẹ̀ bá ń sin lọ àbòsí wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ìta àkọ́kọ́ ṣe tó ga jù náà ni pé zọ́ọ́límà wọn yẹn ni pé wọ́n jẹ́ mú ṣeréka ni olórí àkọ́dọ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ ti ń ro kankan tí wọ́n gbà pé ó jọ lọ wọ́n fún kankan lórí attribute ọlọ́run àti wọ́n gbà pé kíní yẹn nígbà tá a fẹ́ pa wọ́n rẹ́ ọlọ́ni alábòsí ni wọ́n wọ́n jọ sẹ́gun wọ́n tún sàbòsí náà. fàhíyà káwé àtúnà àlà òròṣìá. ọlọ́ni bàtà wa pa ìlú yìí rẹ́ fàhíyà káwé àtúnà àlà òròṣìá ọlọ́ni ìlú yìí gẹ́gẹ́ àwọn àfáà ti sọ ìtumọ̀ méjì òun náà ni àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa nínú wọn kọ́ wíyà tún aláwòrán ṣe à torí pé fíìlì tí mẹ́bẹ̀ náà ni kọ̀ wá so tí èèyàn bá sọ wípé kọ̀wá nájímù ní bá àwọn apá ti sọ òun náà ni wípé téèyàn bá ní ìràwọ̀ ìràwọ̀ jábọ́ bí wọ́n á sàkọ́tọ̀ nájímù ìràwọ̀ jábọ́ nìyẹn bẹ́ẹ̀ bá ní pé kọ̀wá àlùbáyìtù ilé yẹn kò sẹ́ni ẹ̀ka ń bẹ̀ mọ́ ọ̀rọ̀ túmọ̀ sí ó kò fò fàyí àkọ́wíyà tún ẹgbẹ́ tí mo aláwọ̀ kọ́ la fẹ́ sọ. So, fàyè àkọ́ wíyà tún àlà òru ṣì nígbàdá fẹ́ pàlú yẹn rẹ owó tó ń ti gbogbo àwọn nǹkan tó ń bẹ lókè báyìí mo bá jẹ́ pé bẹ lókè yẹn báyìí ó jẹ́ sílì ni o ó jẹ́ tẹ́ǹtì ni o tó bá rí bóyá náà ń pè ní arṣu àlà òru ṣì owó tó ń ti gbogbo ohun tí wọ́n kọ́ sókè yẹn gbogbo ẹ̀ wò lẹ̀ tọ́lọ́ bá sọ ni ọ̀ọ́dọ̀ ayé pé tùmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ìlú yẹn ìgbàlódé fẹ́ parẹ́ àwọn ọba parẹ́ tí wọ́n jẹ́ àwọn èèyàn húdù dasọ́lẹ̀ kan àtàwọn èèyàn májíà kan dasọ́lẹ̀ kan ọlọ́run bò ní kí kíní wọ́n ṣe kíní o kò ọlọ́kan àwọn àwọn èèyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lásán ọkàn wọn kó bẹ́ẹ̀ lásán wáyà kọ́ yàtọ̀ ara o ilé wà bẹ́ẹ̀ báyìí ilé òwò àwọn tó sì wà bẹ́ẹ̀ ṣe kíní o àwọn sì parí tán yàrá tiwọn ọlọ́run àìmọ́ yìí fúlá ti ṣe bẹ́ẹ̀ so méjèèjì náà ti tún wà nínú lọ́dọ̀ àwọn afọ́ntẹ̀sẹ̀ àwọn kan wà ní pé àpá wọn rẹ gbogbo tó tún mọ́ lẹ́ẹ̀lẹ́ àtúnṣe kíní o àparẹ́ mọ́ àwọn kan wà àwọn dá àwọn nìkan láyé gidi o làdá yọ kó bẹ̀rẹ̀ àti pàwọn rẹ̀ ọlọ́ni wà bí rí mu àtọ̀là. wà bí rí mu àtọ̀là. ọlọ́run wa ní apàwọn rẹ̀ ọlọ́ni àfi apàwọn lẹ́nu ti pé òun ṣì wọn ọ̀bẹ̀ẹ̀bẹ̀ nǹkan agbẹ̀dáhùn yẹn nìkan yọ kúrò mẹ́ba yẹn tàbá wọ̀rọ̀ wájú yẹn láti sọ pé kágbà yìí pé àwọn yẹn nìkan la parẹ́ àwa fi lé wọn sí kíni o àfilẹ̀ àti kíni o wà bí rin mọ̀hátọ́lá ọlọ́ni kàga tí wọ́n ti ń mọ̀ mí di mọ̀hátọ́lá àti kàga tẹ́gbẹ́ nìkan kò ní débẹ̀ máa fi lẹ̀ níbẹ̀ tó sì parẹ́ mọ́ bẹ́ẹ̀ àwọn yẹn náà sá gba mi kọjá ọlọ́run sọ wọ́n yìí la náà lé mùsùlùmí ọlọ́run ní ẹ̀ ń gbàdọ̀ àwọn ìlú bá oríṣiríṣi láwọn ọmọdé àwọn tó ń jẹ́ pọ́n travel tó ń jẹ́ àwọn alábáwá náà gbà kọjá tí wọ́n rí pé ìlú yìí ó wà wọ́n rí lé wọ́n rí gbogbo nǹkan táwọn yẹn lò àwọn nǹkan táwọn yẹn lò wọ́n dẹ̀ bá pé kò ní sẹ́ni kankan tí ń gbé tí ó ti di ààyè tó gbogbo yẹn lọ́mọ pé ààyè pa àwọn orí ilé wọn gbogbo sílé ẹ̀ pátá yẹn àfilẹ̀ àyẹ̀kùn ọ̀gbà rẹ̀ àgbà àwọn èèyàn rẹ̀ odò wọn wá di mọ́ atọ́là ìjẹ́nìkan kan ò lè dé bẹ́ẹ̀ ọlọ́ni wà kọ́ sẹ́rẹ̀. wà kọ́ sẹ́rẹ̀ nà ṣí dẹ̀. ọlọ́ni lẹ́yìn dáadú bílẹ̀ náà lè wà kọ́ sẹ́rẹ̀ nà ṣí àwa fi ilé ńlá ń pè ní kọ́sùrù mọ̀ṣíìnì yẹn náà lè ní ìtumọ̀ méjì ìtumọ̀ aláwọ̀kọ́ ni pé tí wọ́n bá ní èèyàn ṣáádà nǹkan ni pé èèyàn kọ́ ga lọ ọlọ́ni wa kọ́ sẹ́lẹ̀ machine ọlọ́ni àtàwọn ilé wọn tí wọ́n ga lọ tó tí kọ́ ga róró ọlọ́ni àfilẹ̀ àparẹ́ ẹ̀kẹ́jì ni kọ́ sẹ́lẹ̀ machine tí a bá kọ́ ilé tó wá plásítà rẹ̀ tó fi nǹkan rẹ̀ nígbà náà wọ́n máa fi nǹkan bíi white wọ́n máa fi rẹ́ nǹkan nígbà náà wọ́n máa fi rẹ́lé tí wọ́n àfa ti sọ so wọ́n á ní kọ́sùn tó jẹ́ pé machine tá a ti rẹ́ ilé tó rẹ́ tí wọ́n jẹ́ kó lè strong dáadáa tí wọ́n gbélé ẹ̀bẹ̀ ọlọ́run nígbà ọlọ́run ọba àjẹkí kẹ́kọ̀ọ́ ọlọ́run ni a jẹ́ kí ó jẹ́ pé a kàn yọ àwọn èèyàn bẹ̀ la kàn pa wọn rẹ̀ mọ̀lẹ́gbẹ́ abáyé kí nǹkan kan kàn ní oríṣi apá wọn rẹ̀ tó ti gbogbo kíni o tó ti gbogbo ilé tí wọ́n kọ́ bẹ̀ tó ti gbogbo kàga wọn ẹnì ẹ̀fọ́ lè débẹ̀ mọ́ tó ti gbogbo kíni ọ̀rọ̀ wọn lọ́ba tẹ̀sí o òun náà ní àparẹ́ sórí ayé àyè náà ni a ti máa dá tẹ̀sí kí ọlọ́run bá kí ó má ṣe àwàdẹ́ni tí ti sí so kí àwọn tí ọlọ́run bá bínú sí ni àwọn eléyìí tẹ́gbẹ́ ọlọ́run bá fi hàn jẹ wọn ní ọlọ́run bá fi ń ṣàlàyé fún wa kí a lè a jìnnà káwọ ọmọ jẹ kan náà àwọn tó jẹ pé yóò máa kọ́ ṣe irú àwọn èyí yìí ká jẹ kan náà àwọn tó jẹ pé á tẹ̀lé tọ́lọ́run wa á tẹ̀lé tí òṣìṣẹ́ kálíbà rí ọ̀nà ọlọ́run kí ọlọ́run jẹ́ kẹ́ni ọ̀pọ̀ àkárí ọ̀nà ṣùgbọ́n àkàrà wọn lọ́wọ́ ìṣẹ́ ọ̀nà ìlà ìlà àti àṣìṣẹ́ fún ọ̀gá wa tó ilé náà ìbéèrè.